ẹ ti níyàwó ọmọ <laughs> ńkọ́ mo ti lọ mọ ẹyin ò bá wọn ṣe baby mama. àmì ah, ò bá wọn ṣe baby <laughs> mama. sọ̀rọ̀ pé baby mama pọ̀ gan-an nínú. kò yí sí industry náà. Ah, eh. kí ló wá dé táwọn èèyàn wọn ò tiẹ̀ fẹ́ níyàwó wọn kàn bá ṣe hmm, baby mama bímọ fún mi. Eh, kò gbọ́ ọmọ wá. kò oníkálukú bó ṣe yẹ fún oníkálukú kó yàtọ̀ ah, àwa náà a ṣe náà ni at least ká lè focus mọ́ iṣẹ́ iṣẹ́ yẹn so that a mọ̀ pé side part yẹn ní ayé ẹ̀dá ó ti ó ti ó ti ṣèrègé àdẹ́lẹ̀ hmm. kọjú mọ́ṣẹ́. bẹ́ẹ̀ni ṣe ti gbọ́ o ṣe ti rí pé kì í ṣe gbogbo àwọn gbajúgbajà wa ló ń ṣe bébí mama <laughs> bébí dadi gbogbo ẹ̀ wọ́n ṣe ń lọ ní àárín àwọn gbajúgbajà wa ẹ ti gbọ́ ọ̀gbẹ́ni olúṣèyí àsọ ni pé àwọn ti níyàwó tiwọn àwọn dẹ̀ ti bímọ wọn dẹ̀ ìyàwó wọn ó dẹ̀ tẹ́ wọn lọ́rùn àtìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ǹjẹ́ ẹ ní àbámọ̀ kankan tó yẹ pé tẹ bá ronú ẹ máa ní pé ah iṣẹ́ yìí bóyá ẹ kábàámọ̀ pé kí ló tiẹ̀ sún mi dé ọ̀rọ̀ iṣẹ́ ǹjẹ́ ó wà. ẹ máa ń wáyé hmm. but èyí tó fi dá náà ni pé kò síṣẹ́ náà tíyan lè máa ṣe láyé tó ní ní àbámọ̀ hmm. challenges ní ìdojúkọ ní but bó ṣe wá handle ìdojúkọ yẹn ló really matter ah, fún èmi gbogbo àwọn ìdojúkọ yẹn lèmi ti fi learn ti fi kọ́gbọ́n ah, mo ti fi kọ́gbọ́n so èyí tí mi tó tí mo face ní orí project ilé ìbáyìí sí tí màá ma tún ṣe mí màá tún fi nǹkan tí bá kọ́ lórí ilé màá tún fi apply sí second one hmm. ah, òun ló dẹ̀ fi la fi fi ń mọ̀ sí ah, so yeah ìdojúkọ máa ń wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan but ah, iṣẹ́ tá a gbà náà ni a lè a lè complain. ṣe ti gbọ́ o gbogbo ẹ̀yin ògo wẹrẹ tẹ́ ń wo ọ̀gbẹ́ni olùṣèyí àsọ láti inú ilé yín báyìí pé ẹ̀yin náà ẹ fẹ́ di producer ẹ fẹ́ di olóòtú àgbà lọ́la ṣe ti gbọ́ pé iṣẹ́ yìí ìdojúkọ wà ṣùgbọ́n wọ́n ti sọ wípé ọ̀nà tá a bá gbà tí a bá fi mú ìdojúkọ yẹn òun ló ṣe pàtàkì kí ṣe pé kò ní sí ìdojúkọ èyí náà jẹ́ kẹ́ mọ̀ wípé kò síṣẹ́ tó kàn rọrùn lọ bẹ́ẹ̀ yẹn tí ò ní ìdojúkọ ìdojúkọ yẹn gan pàtó mo tiẹ̀ fẹ́ kẹ́ sọ ìkan fún wa ẹ sọ experience yín kan fún wa nínú àwọn ìdojúkọ yẹn. ah ngbà mi owó. owó <laughs> nígbà ah, ah. míì àkókò. ẹ̀yin olóòtú ah. àgbà náà ẹ tún máa ń ní ìdojúkọ owó. pírọ́blẹ̀mù iṣẹ́ wa ni pé bó fún wa bó fún ẹni olóòtú ní ẹni iye tó bá fún olóòtú hmm. because iṣẹ́ wa à ń create ni in our head báyìí àti rò pé resources ta nìyẹn a gbọ́dọ̀ ṣe the best tá a bá lè ṣe with that resources mm. in that process o ní mọ̀gbà tó máa ti ná owó tán because idea kan máa wá sí i máa wá bẹ́ẹ̀ ni ìdojúkọ owó then another challenge tí mo tún máa ń face náà gbà mí àkókò torí apart from eh, TV uh, eh, film hmm. àmì tún máa ń ṣe event àti documentary àti oh, other corporate videos hmm. so ngbà mí báyìí àti àkókò láti kọjú mọ́ nǹkan ẹ̀kọ́ pàtó most especially ní irú ìlú wa tó yẹ pé o lè dá nǹkan ẹyọ kan ṣe o gbọ́dọ̀ lè mọ bóyá lè ṣe jára mọ́ ilé jára hmm. ilé láti kó gbogbo ẹ̀ papọ̀ so ngbà mí ó kọ́ àti deliver iṣẹ́ fún fún àwọn tó bá gbéṣẹ́ fún wa hmm, gbà mí máa bẹ́ẹ̀ ni hmm. so àkókò gbà mí owó náà máa ń máa ń jẹ́ ìdojúkọ hmm. gbà mí. okay àtìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ìjọ́ wo gan nínú yín dùn jù nínú yín dùn pé nǹkan kan tiẹ̀ ṣẹlẹ̀ sí yín lẹ́nu iṣẹ́ yìí pé ọjọ́ yẹn wá ẹyin ọlọ́run lógo pé ọlọ́run mo dúpẹ́ pé <laughs> ẹ jẹ́ kí n máa ṣe iṣẹ́ yìí màá ní gbogbo ojoojúmọ́ ni. ojoojúmọ́ ni. kò tí bá tún máa sọ́ọ̀sì màá ní eléyìí irú ìta ṣẹ̀ṣẹ̀ at least a ṣe àṣeyege àkúndé àkúndé at least ó ti wà nínú sinimá báyìí sí ìdùnnú kan nìyẹn. bẹ́ẹ̀ni. ó tó ọdún kan tí mo fi ṣe hmm. fíìmù yẹn so at least now ó ti wà ń ta. ó tó ọdún kan tẹ fi ń roko ẹ ọdún kan ni mo fi ṣe. Hmm. a yà ní August last year a release lọ́gọ́sì ní ẹ̀ẹ́dẹ̀ jáde ní so àṣeyege kan nìyẹn so hmm. tí n bá máa bèrè máa ní pé eléyìí tá a ṣe ṣàṣeyege yìí sì ìdùnnú hmm. kan. ìyẹn ni wípé tíyàn bá fẹ́ ṣe àgbékalẹ̀ eré sinimá àgbéléwò hmm. ó máa ń gba àsìkò gan. ó máa ń gba àsìkò gan fún èmi bó ṣe bó ṣe jẹ́ fún oníkálukú ó yàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni fún èmi torí iṣẹ́ irú àwọn iṣẹ́ tí mo ti gbé jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò lè ṣe mi ò lè ṣe anything kó lẹ́sìn ju tó náà below standard yẹn hmm. so a gbọ́dọ̀ fi attention ṣe gbogbo everything tá a bá ṣe ni ìgbà tí mo yà fíìmù mi ni eh, kò sẹ́ni tó ń lé mi kò sẹ́ni tí mò ń lé eh, so mo dẹ̀ believe mi ni pé time tó fíìmù yẹn yìí wà ní post production ni mo lè fi ṣe the best mo lè ṣe lórí ẹ̀ tá a bá ti release ẹ̀ fáyé láti wò ó a lè máa explain for everybody nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ mí báyìí tí ó gbà yóò fi dá o nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ mí báyìí tí ó yóò fi dá so òun ló ṣe jẹ́ kí n fi gbogbo ah, time tí mo ní láti ṣe ṣe to the best.